أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته لا أقف ولا أبا ترى كيف وساجي ونبي محمد صلى الله عليه وسلم كنا مضى وصحابه كما ضوء قد بدأت تقريبا ìbẹ̀rẹ̀ bá lè kí ọlọ́fẹ́ kọ̀ọ̀kan wa náà kí ọlọ́run kò fà sìkò ńgbà ni àwọn òbí wa àwọn olùkọ́ wa lọ́dún sábà san ní nínú tíra àdìsí tí a ń kà fúnra wa àdìsí tí a ń láàárọ̀ yìí ni àdìsí nínú tá ànábì sì wá lójú kòkòrò káwa náà jẹ́ kan nínú àwọn méjèèjì yìí téèyàn bá wá lè gbìyànjú tí wọn náà bá tiẹ̀ lè lápálá tó kan nínú wọn. àdìsí yìí hàn aṣọ ẹnìkọ̀ọ̀kan wa yìí pé téèyàn bá lè jẹ́ kan nínú wọn o inú dààmú ọjọ́ ògbéǹde àlèkìyàmọ̀ torí pé ọjọ́ ògbéǹde àlèkìyàmọ̀ kì í sí ọjọ́ tó rọrùn o ọjọ́ náà le o. ọjọ́ náà lágbára o ó yẹ ká múra kalẹ̀ bí ọjọ́ náà ní o nínú àwọn nǹkan tó wá lè jíkọ̀ rọrùn fún wa wọn là nábì sọ pé wọn ò ti rà kọjá kan torí ọjọ́ náà bá bá nàbí ìsàlàyé fún wa oòrùn táwọn ò lókè yìí ibi tó wà jìnnà sí wa ìmọ̀ sọ fún wa yìí pé sámà ẹlẹ́ẹ̀kẹta lòún wà bó ṣe wá sí wa yìí. bákan náà ẹ̀yìn ló tún wá wa kì í sojú sí wa tí ń ta wá lára yìí tóun tó ti jẹ́ ló kọ wa ọlọ́run tó fi nǹkan bí i nítorí òun bá mú ta ló lè kọjá ní náà tó bá mú wàrà láti máa pariwo pé mú bẹ́ẹ̀ là káàkiri ẹjọ́ wa ẹ̀yìn ló kọ wa kẹta tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlìkìyàmọ̀ oòrùn yẹn wà kọjú sí wa káwa wo bí ó ṣe rí wọn ò ní fi nǹkan di méjì ẹlẹ́ẹ̀kẹta dèdè máìlì kan péré ní wàá kù sí wa. mo rò pé báwa náà fi kéré mọ̀ yìí bàbá tiẹ̀ bọ́ wà mọ́ máìlì yẹn pé máìlì ní mẹ́yàn tiẹ̀ yìí ó tiẹ̀ wá lè rìn èèyàn lẹ ó lè rìn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí ò lè fi tó tó wákàtí kan rìn ní mẹ́ẹ̀lì kan èèyàn rárá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ò lè fi wákàtí kan rìn ní máìlì kan sámà kan sí sámà kejì wá ní wọ́n ní ìrìn five hundred years ní kí n tó rí bẹ́ẹ̀ káwọ́ distance yẹn mẹ́ta bẹ́ẹ̀ that is one point five lèyìn òfin rìn pẹ̀lú ìtẹ́yìn orin láàrin one hour káwa náà òbí distance ẹ̀mí fìdó káwa náà wá wo bí ọpọlọ àwọn èèyàn ló sì máa ta sọ̀sọ̀ nígbà tí wọ́n ń ṣe bẹ̀ lórí iná níjọ́ náà lọ́hùn ṣùgbọ́n tí wọ́n bá lè rápálá tó jẹ́ kan nínú àwọn méjèèjì ànábì ní àfáà àbí òrèrè lọ́gbàdì sọ́ni àní àbí òrèrè rata radiyallahu anhu ọlọ́mọba ayọ́lẹ́ tí wọ́n àní nàbí yìí sallallahu alaihi wasallam ànábì sọ fún wa yìí pé kọ́l sábàtún yòzílù òmùlọ òbí zílì àwọn méje kan bẹ wọn wà lábẹ́ bòójì òun Ọlọ́run yàwó mọlẹ adéla ilà adélu lọ́jọ́ tí ò ní sí bòójì kankan tó lè sí bòójì bòyàn máa ń jọ náà àyàfi bòójì tọlọ́run kò síbi tí àbẹ sá sí ń jọ náà ìgbà ẹgbọ òrùn yìí mú ẹjẹ ń sáńsá bẹ kò sí gbogbo ẹ kàn lọ nígbà tí yẹn kàn wà lórí fíìdì ẹ lákòókò ṣe pílíàsì ń bá bọ lórí fíìdì ọbẹ̀ rí bòjì kan sáàsì kò sí bòjì lọ́fẹ́ sáàsì bí ó ṣe rí njọ́ náà nìyẹn ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ọlọ́run ní òun ọmọ bóun ti rárá ní àwọn ṣéèdì kan òun ní àwọn bòjì kan tí ó wà ń bẹ̀ fún àwọn tí wọ́n bá jẹ́ kan náà méjèèjì ànábì sọ bẹ́ẹ̀ fún wa ẹni àkọ́kọ́ àlè ìmáàmù àdìlù gbogbo ẹni tó bá ti jẹ́ aṣáájú tó wá ń ṣe déédéé ṣùgbọ́n tó ń kálukú wa náà ti jẹ́ aṣáájú ìjẹ́ aṣáájú bẹ̀rẹ̀ láti inú ilé wa náà o ó pé ẹni tó jẹ́ aṣáájú àdúgbò ẹni tó jẹ́ aṣáájú community ẹni tó jẹ́ aṣáájú organization kan gbogbo tó ń kálukú wa ti jẹ́ aṣáájú tó ń ṣe déédéé mbẹ́ wọn náà máa ní àgbìyèlé pé tó tọ́wọ́ ti ẹ̀dùjọ́ náà kọ́lọ́hún olú ilé náà sábàbí fún mi tèmi ló fi náà àbòjì tọ́lọ́ ní nìkan wà ń bẹ́ẹ̀ tọ́lọ̀ láwọn kan wà mẹ́ bó bá ti wá ga sí àti bó bá ti wá fẹ̀ sí kóńkálukú wọn gbìyànjú kó wọn ṣe déédéé yálà láàrin ẹni tó níyàwó méjì mẹ́ta ni ṣe déédéé láàrin àwọn ọmọ rẹ ni ṣe déédéé láàrin àwọn tẹ́jọ ń bẹ lẹ́yìn abẹ́ rẹ tí wọ́n tó ń darí wọn ni ṣe déédéé pẹ̀lú wọn mọ́sàbùsí má fi ìfẹ́ pọ̀ fẹ́rẹ̀ nìkan àbípẹ́ nìkan ṣe déédéé bó ti yẹ ká ṣe déédéé bọ́lọ̀ ń tọ́lọ́ ń déédéé tàbá sí lágbára mọ́. ẹlẹ́ẹ̀kejì anabi ni wa ṣaabun àti ọ̀dọ́ kan náṣàfi ìbáadàtì rọ́bì tó ṣe pé ó bẹ̀rẹ̀ ìsẹ̀mí ayé lórí ìmájọ́sìn fún ọlọ́run ọba abẹ́nìkan ó bẹ̀rẹ̀ ìsẹ̀mí ayé lórí pé ìjọsìn fún ọlọ́run ọba náà lórí ẹ̀ ló wá dàgbà sí lórí. bí láwọn ọmọ wọn yìí ní sèkú ẹ pé wọ́n bí wọn sínú ẹ̀ ní orí ẹ̀ náà wọ́n ti wá sẹ̀ ní wọ́n wá fi ilẹ̀ wọ́n dàgbà lé e lórí wọ́n múra sẹ́sìn ọlọ́run wọn ò jẹ́ kí nǹkan mi ò wọ́n jù lọ wọ́n wá lò bẹ́ẹ̀ wọ́n sọ pàdé ọlọ́run ànábì ní tó bá dijọ́ wọn ẹ̀lẹ́kì àmọ́ àwọn yẹn ti ní opportunity yìí pé wọ́n wà lábẹ́ bòjì yẹn. bákan náà ànábì ní wàá rọ́jò lónìí atọ́kùnrin kan kọ́lìbù umu alákú fìlímọ́sáàjì tó ti pé ẹ̀mí tiẹ̀ mọ́sálásí lẹ̀mí rẹ̀ máa wà mọ́ alá wọ́n ti sun ẹ̀mí rẹ̀ rọ̀ sí mọ́sálásí òun gangan fọlẹ́ ti fẹ̀mí rẹ̀ kọ́ mọ́sálásí kí ni ìtumọ̀ eléyìí ìtumọ̀ rẹ̀ ni wípé ìmọ̀ retí pé sí irun kan ò tí ì dé ni ìtumọ̀ rẹ̀ ni wípé kì í fẹ́ẹ̀lì irun ẹ̀ńtọ́kàn mọ́sálásí kí àwọn ti mọ́sálásí àmọ̀sìn lọ́wọ́ bá ń bẹ̀ gbogbo ìgbà mọ́sálásí lẹ́mìí rẹ̀ máa wà gbogbo ìgbà mọ́sálásí lẹ́mìí rẹ̀ máa wà ìtumọ̀ rẹ̀ náà ni wípé ìwé ẹni bẹ́ẹ̀ kò ní máa fẹ́ẹ̀lì run ẹnì kẹrin àwọn ni wọn rọjò láàrin tàhábà fìlà àwọn èèyàn méjì kan tó jẹ pé wọn fẹ́ràn ara wọn ṣùgbọ́n ìfẹ́ràn ara wọn yẹn lórí tọlọ́run sẹ̀ǹpá àwọn ẹlòmíì bẹ ara wọn òsùn tó ara wọn o wọ́n jọ ní àbòsí kan tí ni o. ẹ̀gbẹ́ ah ti lágbájá five and six ni wọ́n àwọn ọmọ ń tọ́da wọn kù. five and six wọn yẹn níjọ́ tí ń tọ́da wọn pọ̀ yẹn tí kẹ̀kẹ́ bá ti ṣe ń tọ́da wọn pọ̀ ẹ̀ rí i pé wọ́n pẹ̀. ṣùgbọ́n àwọn tó pé torí ọlọ́run ni kọ́dà ń gbà ojú ojú wọn pọ̀ síra wọn torí pé kẹ́ni torí pé torí ọlọ́run náà fi jọ ń bẹ ibi tọ́lọ́run lẹ́sìn máa rí wọn ẹnìkan yóò máa ran ẹnìkejì lọ́wọ́ lórí ṣíṣe tọ́lọ́run ẹnìkejì náà máa ran ẹnìkejì lọ́wọ́ lórí ṣíṣe tọ́lọ́run wọ́n wá ran àwọn lọ́wọ́ lórí wípé èṣù oníráyè nínú ìgbésí ayé àwọn wọ́n jọ máa rán ara wọn létí tọ́lọ́run ṣíṣe ní gbogbo ìgbà ni ní tí wọ́n fẹ́ràn ara wọn ní lórí nìyẹn ànábì ní tó bá dijọ́ gbìlẹ̀ rẹ̀ fìyàmà ànábì ní ìjàmà ààrẹ lórí eléyìí náà ni wọ́n kójọ lé lórí kódà wàtàfà rọkọ ààrẹ nígbà tí wọ́n tún pínyà náà lórí tọ́lọ́run náà wọ́n pínyà lé lórí. wọn kálukú ìpínyà yẹn oríṣiríṣi ọ̀nà ló lè gbà wá ó lè wà lórí wípé bóyá àìjọ gbé pọ̀ mọ́ àìjọ rírẹ ẹni má bùkátà kan gbé ẹnìkan lọ bùmíì ṣùgbọ́n àwọn méjèèjì náà lórí pé tọ́lọ́wọ́n náà wọ́n sì jọ ń ṣe ibi wọn. ó sì lè wá lọ́nà kejì náà tọ́jú pé bóyá ẹnìkan ṣe nǹkan kan tí ọlọ́wọ́n bá òfẹ́ wá sọ pẹ̀lú tó ṣe yìí àsìkò yà ó lè jẹ́ ìhùn náà tọ̀hún náà padà tó wá rí káàdì wọn náà ṣe yìí. ṣùgbọ́n yìí tí ó súnmọ́ ìtumọ̀ jù ní wípé ìdí kan sí kejì ló gbé àwọn méjèèjì kúò níbi tí wọ́n jọ wà àwọn méjèèjì náà lórí tọ́lọ́run náà lẹ́nìkíní wá wà orí tọ́lọ́run náà lẹ́nìkejì náà sì wà. bákan náà ẹnì karùn-ún òun lẹni tó ṣe wípé rọ́jòlónì tọ́lá bá tún ìmúra wàfẹ̀rì wáyà dàátù ìmúra àtún obìnrin kan pè é dàtọ́mọ́sìrì obìnrin tá a sì wí ẹni tó nípò ni wàjàmẹ́ kódà ó tún rẹwà ó sì lówó lọ́wọ́ ó pè é pé kó wá báwọn ti sìn náà papọ̀ tọ́lá bá ti wù ó fẹ́ lọ́dọ̀ rẹ̀ kí kó wá báwọn ti sìn náà gẹ́gẹ́ bó jẹ́ sí pé kí ni wọ́n yá yẹn lẹ́nu pé sóbìnrin lè pè yàn wọ́n ń pè àwọn yẹn bẹ́ẹ̀ o àwọn ọkùnrin kan àwọn obìnrin kan bẹ tíyà ọkùnrin ti jẹ wọn tí àwọn obìnrin míì tó ṣe pé ọkọ wọn ti travel lọ abroad ti pẹ́ gẹ́gẹ́ bí nature tọ́lọ́ sì dá mọ́ ara nature ò sí yàn jẹ wọn wá lè jẹ́ dírẹ́fà tọ́gà ni kọ́ máa gbé káàkiri yóò mọ̀ wá dààmú dírẹ́fà yẹn kódà wọ́n lè jẹ́ gateman àbọ̀lẹ́ wọ́n lè jẹ́ ẹnìkan tó sáàjọ kó rí kóun ní access sí ó lè jẹ́ house mate wọn nulẹ̀ kó sáàjọ ẹnìkan tó rí kóun rí òun ní access sí èyí tí wọ́n bá wá fọ́ọ̀lù sí ń bẹ̀ tóbìnrin kan bá fi wá pè ọ́ tó yẹ tó tún pè ọ́ yìí. kèsì pé òun a wo pé à otu ọ̀gbádùn hàn ó tún lówó lọ́wọ́ ó rẹwà ọ̀gá lọ́jẹ́ níbi kọda wà lẹ́yìn tó ti pé kọ́dà ń táwọn ọ̀dọ́ tó ń wá káàkiri láyé lóde nídìí nìyẹn ntẹ́lómi káàsì pé oògùn owó tòun nìyẹn ń sànù wa àní kò rí kò rí máa kówó fún ọ sì ọba jẹ ọkùnrin tí ó máa súnmọ́ yóò tún máa fún lówó torí pé nítorí fẹ́ nìyẹn kò nídìí pé òun fẹ́ kọ̀ fẹ́ kọ́kọ́ rẹ̀ lẹ̀ ṣùgbọ́n níta tó nídìí lọ́dọ̀ ọkọ kò rí lọ́dọ̀ ọkọ yọ máa retí kóhun orí lọ́dọ̀ ẹlòmíì fẹ́ǹsì ní sẹ́niyẹn ń ṣe yẹn ìṣiṣẹ́ lọ́hùn ìyapa àti ọlọ́hùn tó lè mú kíni o tó lè mú kíni orí bìnú ọlọ́hùn pẹ̀lú. àmẹ́ni tó wájú sí wípé ó rí lọ́ àtàǹtẹ̀jì bẹ́ẹ̀ kọ̀ wá lò ó ànábì ní kí ni wúlò ẹni bẹ́ẹ̀ sọ fàkọ́ọ̀lá inni akhafullah à ah, èmi bẹ̀rù ọlọ́wọ́n bá wò bẹ́ẹ̀ ni wàá ṣe yìí mi sí mo bẹ̀rù ọlọ́wọ́n bá tó dá mi ntẹ́ wàá ṣe yìí èmi ò lè ṣe sẹ́yìn pé ìjọ wà nù lórí ni pé ah ọ̀gá pé wọ́n sáàkì rẹ̀ tó bá yẹ pé òun náà lọ́wọ́ kàn wọ́n sáàkì rẹ̀ lẹ́nu sẹ́ láyé ń bí kódà kọ́ yẹ pé torí ẹ̀ ebi ìhun lọ́pàá tó fi jáde láyé kọ́ wa lọ wà nù bòójì jọ́gbìn dàlẹ́ kìyàmọ̀ ọmọ lórí fún ọ dukọ wa ṣe tán kátó fún ní promotion kátó máa fún ọ lówó ńláńlá kọ wa kókó díjọ́ wọlé àlèkè àmọ́ kọ lọ wà nù iná kọ lọ wà nù iná níwájú ọlọ́wọ́n ọba àwọn èèyàn kọ̀ǹpìà nǹkan wọ̀nyí ìgbádùn ìṣẹ́jú kan tí ó bí ìyá ẹgbẹ̀rún ọdún àwọn èèyàn ò kíyèsí ìgbádùn ìṣẹ́jú kan péré tó sì yẹ kó lè bí ìyá kẹ́ni ẹgbẹ̀rún ọdún àbí jù bẹ́ẹ̀ fún yàn àwọn èèyàn kíyèsí bẹ́ẹ̀ ni kọ́ wá jẹ ìyá bọ́lọ̀ tún wọ́n lọ́nà gan méjì yàgán tọ́ba wọ́n náà gan nítorí wọ́n rọ̀ méjì fún ọ oore gan náà ló tóbi trust tó ní tó ní nínú pé àìdá lè lù ọ ní dáadáa nù gbèsè ilé ìwé mọ̀ sí kí ni ìwé fún onímọ̀ràn dáadáa mọ̀ sí ẹ jẹ́ káwá báńkì fọ́ọ̀gà sọ̀rọ̀ ọ̀gá lè padà mọ́yìn náà lọ fi fẹ́ wà lọ́hùn tẹ́sí jọ máa ríra yín tibẹ̀ ti fẹ́ ẹ jẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ yóò ní ẹja sí tọ́nà bá wà lọ ìwọ̀n sábàbí tí wọ́n bá bọ́ọ̀gà sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ìwọ náà ti ní ní tọ́mọ̀ gbà lọ́dọ̀ rẹ̀ láíláí ṣùgbọ́n pọ̀lọpọ̀ ní ronú lọ́bẹ̀ yẹn ibi tẹ́sùn ó gbèsè lẹ́mìí ni pé ọ̀gá ni ó ṣe ó ṣe tí wọ́n bá sáàkì rẹ lẹ́nu iṣẹ́ tí wọ́n bá tó parọ́ mọ́ èyí tẹ́sù wo gbé wá nìyẹn èsù ní máa ń o wo ti rí èyí tí mo sọ náà rí ni tí ó sì fún ní mọ̀nà tára obìnrin òun sì wálẹ̀ lóòótọ́ ipá ah, ọ̀rọ̀ ọ̀rọ̀ tó wọn náà sọ ọ̀sọ́ pẹ̀lú bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run wà wọ èmi náà wọn náà wà wò pé ah, ní ní sí má lùtọ́ kódà tó ti sọ pé ọ̀dà ẹ promise mi jésù wa promise ẹ pé mi ní sí pẹ̀lú ẹlòmíì mo ti sọ yẹn fẹ́ ẹ jẹ́ ká wa mọ bẹ́ẹ̀ lọ́hùn ọlọ́run ó jẹ́ kẹ́mi ọ̀gá ọ̀rọ̀ tí wọ́n fi mú yín lọ sọ́hùn àbí ká sì ṣàdúrà kọ́lọ́run ó bá ntọ́gà wa lọ kọ́lọ́run jẹ́ kọ́ wọn tètè tẹ́ káńtì padà wálé yóò wá máa rí ọ gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí màláìkà bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ máa rí ọ torí pọ́lọ́ o ti tún nǹkan tó pọ̀ ṣe nínú ìgbésí ayé òjì kó já lọ torí pé èyí tí ò yọ ọ̀pọ̀lọpọ̀ náà tọ́bẹ̀ yẹn ti lọ là á lójú tó yẹ pé wọn náà lọ bẹ̀rẹ̀ ranu yẹn pẹ̀lú ẹ̀ tó bá padà yá ó lè padà àbándọ̀ rẹ̀ gan tí ó padà tún wọn lọ sí ranu yẹn ta torí pé bóyá kò tọ̀ wò tẹ́lẹ̀ ní kò sẹ́rí tẹ́lẹ̀ ìwọ́lọ́kọ́ bẹ́ẹ̀ fi bẹ̀rẹ̀ kámẹ́yà káàkiri ilé wọn àǹfààní kan la kàn tó mú bẹ̀ yẹn torí ìdí eléyìí ẹni tí obìnrin tó rẹwà tó nípò tó lọ́lá tó pè tó wá sọ wípé à ní àfùlọ̀ níbẹ̀rù ọlọ́run nítorí wá ṣe ọlọ́run ọlọ́run náà gbọ́dọ̀ ṣe. ẹnì kẹfà anabi ni wàá rọ́jò lọ́nta sọ́dakọ di sọ́dakọ tẹ́ni àti arákùnrin kan àbẹ́yàn kan tó ṣe sàárà fa àkàfà á ó wá pa sàárà yẹn mọ́ àtàlátàlá mùsùlùmálù ó máa tó ń fi kù yẹ̀mí nù ú dépò pé n tó fi ọ̀tún ná òfì ọ̀mọ̀. abẹ́rẹ́ nǹkan ìtumọ̀ eléyìí kẹsẹ̀ pé o lè fọwọ́ méjì mú nǹkan kẹsẹ̀ pé táwọn ẹ̀dẹ̀bẹ̀rẹ̀ kókó ọmọ ìyàwó ìtumọ̀ rẹ̀ ni wípé tó o máa polongo rẹ̀ káàkiri tó o ṣe sàárà yẹn tán kó tó lọ sí níbẹ̀ ló dẹ̀rẹ̀ yẹn ó bàjẹ́ kó da sì wá ò ní ní ládàmà kọ́dà ó tún jíyàwó àjò ọlọ́run fún tuntun yẹn kò sì má fún gan ya ṣùgbọ́n ẹni tó ṣe pé ó fún tábà yìí ó tún fẹ́ máa kí ọgàn ó ti kú sáré sá lọ pé ẹ má sì ní o àwọn sàárà bẹ́ẹ̀ ọlọ́run sì máa fi bí orí ńlá fún yàn ọ̀kan náà àfa wa kan nínú tàn bàbá tó bí wọn tá a gbọ́ ọlọ́run sábà ṣe dáadáa fáfá wa náà bàbá tó bí wọn wọn ṣe sáà ṣùgbọ́n ọlọ́run bá ti rí wọn ó yẹ sí ìtún sẹni tí ìtún fowó proud ọlọ́run bá ti rí wọn wọ́n mọ̀ wá fowó yẹn sànú wọ́n ní wọ́n lè wọ́n rẹ́ nìkan tó bímọ ní ìsìn wọ́n lọ kí wọ́n rẹ́ tó bímọ wọ́n wà lọ kí ẹ bá rí ká ọlọ́run owó ọlọ́run dà sí ọlọ́run bá tọ́jú ẹ̀ bó o ní jọ́wọ́ làkíkọ̀ à àkíkọ̀ <laughs> ìyá gan lọ́sítọ̀ àti ìrọwọ́ sítù lọ́ àkíkọ̀ àà ah, ẹ̀rọ ah, sọ bẹ́ẹ̀ ọlọ́run bá sí rí ọlọ́run ni máa bò ìsàgbọ́kàn lọ́lọ́run ọlọ́run sì ọlọ́run sì. tọ́ba tó ti bí níbi ẹjọ́ kẹrin àbọ́jọ́ karùn-ún tó tún lè wá pípò ní wá ní báyìí à á sì fẹ́ rówó ọsítù san lánàá ni o àṣẹ́sí rówó ọsítù san ọlọ́run bá sí rí ọlọ́run sì yókù náà ẹ̀hẹ́ gbọ́kàn lọ́lọ́run ìsàmọ̀ sọ fún àwọn ẹ̀pẹ́ ẹ̀sì ẹ̀ máa sọ pẹ́sà sí pọ̀ ọlọ́run bò ọlọ́run bò ìsàgbọ́kàn lọ́lọ́run yìí ló sì máa fún mọ́ràn yẹn nígbà tí ó fi di bí alẹ́ ọjọ́ karùn-ún àbálẹ̀ báyìí gbogbo tí ó gbé bùkátà iná oúnjẹ àfikọ̀ ọlọ́run ó lu àbáyẹn sábà tí ó gbé wá fún ẹ wá ẹ má kì mí o ẹ sì má sọ fẹ́ nìkankan ọlọ́run ló ṣe èmi kọ́ o ẹ má sọ fẹ́ nìkankan o wọn ní bàbá mi tó máa ṣe nìyẹn tátẹ́gùn máa já ilé tí ó gbé ilé ẹlòmíì dànù wọn wà lọ ẹ sọ̀rọ̀ kí wọn ẹ pẹ̀lẹ́ o sọ́dọ̀ òjò sí yẹn léṣe ẹ pẹ̀lẹ́ o ah ó wà ní báyìí ǹjẹ́ ah, <laughs> yóò bá kọ́mọ yẹ pé inú oko kan láti lọ báyìí torí kò sí kò sí tábẹ́ nìkan kò sówó àyè mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ ẹlẹ́ lọ́wọ́ bá yín bó náà ni mo sọ pé lọ́wọ́ bá yín bó náà ni ọlọ́run ní ẹ máa pé ó yí ọlọ́run tó fi ṣe yìí ẹ tún dúpẹ́ lọ́dọ̀ ni sọ́wọ́n náà òjò sí yẹn léṣe ẹ dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ ni ó ṣe ẹlòmíín bẹ́ẹ̀ dílé wó pa ló tiẹ̀ tán nìyẹn kódà tòun ta àwọn fámìlì rẹ̀ sọ́wọ́n náà òjò sí yẹn léṣe ọkàn gbélé ni ẹ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó bò wọ́n àti àwọn bá ká yẹn táyà wọn bẹ tó wá di pé àwọn yẹn kó mẹ́ta ti wà lọ́bẹ̀ yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́. èlò ebéèrè lọ́wọ́ kápẹ́ńtà iye tó bá lè ní tó bá lè ná wọn kábẹ́ lọ́hùn lọ́hùn ó sè é èyí ò yẹ kó sè é kó lọ wádìí iye tó le tó. wọ́n máa bá lọ wádìí ló tó padà lọ fún òní sẹ́ńtírì à ní ìlú ẹ̀ta ní ẹ̀sà tiẹ̀ béèrè lọ́wọ́ wọn káyọ̀ ọmọ ẹ lọ́hùn ẹ̀sà mọ̀ ní tẹ́fẹ́ náwó sí lérí sẹ́ńtọ̀ bá wà lọ béèrè. owó ni ẹ lọ fi kápẹ́ńtà ẹ̀ràn òwúrọ̀ bá gbà ẹ má mi o ọlọ́run yẹ kí o wọn ní ìyàwó àwọn tuntun jáde láyé nìyẹn ọlọ́run wa tara bẹ́ẹ̀ ọ yọ ọmọ dáadáa ọmọ àlùbáríkà àfáàdùnú ọlọ́run yọ nu ọmọ rẹ̀ ẹ̀dá dá apá àtàǹsọ yìí kìí ṣe kọ́ ká sọ̀rọ̀ owó owó bẹ́ẹ̀ náà níbi bàbá náà lòun náà rí pẹ̀lú ọ̀rọ̀ owó kò níbi ìhà ẹ̀lẹ́mọ̀ kó lówó lọ́wọ́ àmọ́ lọ sáà mi púpọ̀ gbogbo àtàwọn ń kí ọmọ kéwú lọ́dọ̀ wọn táwọn fóònù tẹ̀sẹ̀ ń dá iye yẹn làwọn ti ń sẹ́dúlà àwọn Amẹ́ríkà àwọn London máa pè àwọn tí lọ tún kéwú lé lọ́dọ̀ wọn làwọn máa wọ́n mọ̀ wá kọ́ wa ní madrasa ṣùgbọ́n àwọn kan tó máa lọ lé lọ́dọ̀ wọn àwọn tó máa lọ lé làwọn tó ń gbádùn dáadáa torí pé wọ́n bá pè wọ́n wọ́n bá sẹ́ǹdì owó sí wọn báyìí àwọn ẹ̀kẹ́ tó wá bá ń bẹ̀ náà lówó wọn wà lọ́dọ̀ wọn lọ́dọ̀ ẹ̀ máa mú lọ sí bí wọ́n bá gbà sọ wá àwọn ẹ̀kẹ́ tó wá káwọn bẹ̀ náà lọ́dọ̀ ẹ̀ máa gbà sọ wọn lọ. ọlọ́run sì dá ọlọ́run lọ ayé tọ́lọ́run wọn máa pẹ́ àwọn yẹn ọlọ́run bá wa sàlékò ẹ̀mí gbogbo àti gbogbo àwọn afáwà bẹ́ẹ̀. kílà fẹ́ lò lábala eléyìí ni wípé kéèyàn jẹ́ ẹni tí ọmọ sí sàárà tó sì ní máa polongo sàárà yẹ káàkiri ẹni tí yẹn bá rí kó bùkátà sí nǹkankan kéèyàn bá ní kéèyàn ó fún kódà kéèyàn wọn àjá yóò túmọ̀ èmi mo ṣe kéèyàn ó ṣe síwájú ọlọ́run pé ìrẹ́ ọlọ́run torí kíni torí ìtànàbí sọ yẹn ìpè ńjọ́ tó rùn ó mọ́ tó rùn ó máa dààmú àwọn èèyàn sígbà tí wọ́n wà ní oèsì ni nínú tó lè bí tẹ́ẹ̀rí fi wà nínú yéésì wọn ànábì sọ fún wa yìí sallallahu alayhi wa sallam ànábì ní ẹnì kéèké wa rajulun zakara allaha khaliyan ẹni tó wọn nìkan tó dájú kulẹ̀ tí wọn rántí ọlọ́run kan ronú nípa ọlọ́run pé ah ọlọ́run ti tóbi rẹ o ẹ eh, wọ́dọ̀ dá sánmọ̀ tuntun báyìí wọ́dọ̀ dá ilẹ̀ tuntun báyìí allah akbar àwọn ẹ̀dá ènìyàn là ń ríra wa àwọn ẹ̀dá àlìjẹ́ nínú tó bẹ àwọn ẹ̀dá ẹranko ní omi ń bẹ àwọn ẹranko orí ọ̀dà ń bẹ Allahu akbar áà ah, ah, ọlọ́run ti tóbi rẹ o apá ní nsẹ́ nse yi yìí ah, ah ń mè yìí ọ̀rọ̀ ń jáde gan tóbi rẹ ọlọ́run o tó wá rẹ pé ìrọ̀ ọlọ́run sì ti fẹ̀rẹ̀ ọlọ́run báyìí pẹ̀lú àwọn báyìí wá ń sọ́lọ́run lọ́rùn ọlọ́run ni nítòsí mo ti forí jìn tóòrùn wọn máa ṣe ọpọlọ àwọn èèyàn òun náà wà nínú kíni o yóò wà nínú bòjú wọn lọ ẹni pa àwọn nǹkan tó wá wà níta níbi ká fún wa yìí ọ̀rọ̀ sọmaráìsì nínú àdìsí eléyìí ó tún sọ àwọn nǹkan míì náà nínú àwọn àdìsí míì o ṣùgbọ́n bí tí n kò rí bíyàn bá tiẹ̀ gbọ́ àdìsí míì àdìsí eléyìí tá a gbọ́ yìí náà kéèyàn gbìyànjú kéèyàn ọlápálá kéèyàn náà sá síbi ọ̀kan bẹ́ẹ̀ ká mọ̀ pé máa ṣe ìmáàmù mọ́sáàsì èmi máa sọ báàlù ṣebí ọba nìwọ náà nù ilé rẹ lọ́dọ̀ àwọn ọmọ rẹ àwọn ìyàwó rẹ ọba nìwọ náà ń bẹ wọn náà máa ṣe déédéé ń bẹ wọn náà máa ṣe déédéé ń bẹ o bákan náà ìwọ náà jẹni tí ó ṣe wípé bí wọn ò bá tiẹ̀ jẹ́ sí pé wọ́n bí ọ sínú ẹ̀sìn Islam ẹnu bíi tí wọn náà ti bẹ̀rẹ̀ wọn náà dúnímà dúnímà wọ́n jà kó ń bẹ̀ wọ́n náà jọ́kàn rẹ ọmọ wà mọ́sáàsì gbogbo gbà jẹ́mi ọmọ wà ń bẹ̀ gbogbo gbàgbà sásìkò oorun ma máa fi sọ́kàn kọ́ ẹ pé àsìkò oorun tọ́mọ wà lẹ́mìí rẹ̀ ń gbogbo gbà gbogbo àwọn ìyókù náà ká gbìyànjú káwa náà lè wà nú ọ̀kan náà méjèèjì ọlọ́run sànù wa náà kó fàṣìkò ń gàmẹ́ wa sallallahu ala nabiyyina wa ala alihi wa sahbihi wa sallam assalamu wa